ẹlẹ́kùnjẹ adébáyọ̀ sàgbórí ọmọ àgbà tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo wa mọ̀ ẹni tí gbogbo wa mọ̀ sí bàbá gbàgede ọ̀rọ̀ tó ń lọ òun náà lètò tá a gbé wá sójú ìwòran yín láti ìkànnì bàbá gbàgede mọ̀ tv lórí youtube tí à ń jẹ́ gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ lórí facebook tá a sì ń jẹ́ gbàgede mọ̀ underscore twenty two lórí instagram ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan lónìí mo kó ètò wá ni mo kó ètò wá tí mo sì fẹ́ kí àwa ọmọ Yorùbá ká gbìyànjú láti fi ara balẹ̀ láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ jẹ́ ń bẹ̀ wá fún ìgbà àkọ́kọ́ rí nínú ọdún yìí mi ò ṣe bẹ́ẹ̀ rí ṣe rí fídíò tẹ́ fẹ́ wò yìí ẹ bá mi ṣíà ẹ̀ fọmọ Yorùbá ìdí ni pé ọ̀nà táwa mọ̀ rèé tá a lè fi polongo Yorùbá Nation ọ̀nà tá a mọ̀ rèé tá a lè fi polongo kí Yorùbá kò lóko ẹrú ọ̀nà táwa mọ̀ yẹn àfi kẹ́yìn náà ràn wá lọ́wọ́ láti bá wa polongo ọ̀nà tá a mọ̀ yìí kó lè di ti tilé toko tẹrú tọmọ tí wọ́n máa gbọ́ pa ẹ̀ ni mo ṣe sọ pé kẹ́ ẹ ṣíà fídíò yìí nígbà yìí náà bá ń wò lọ ẹ mọ̀ bóyá ó yẹ kẹ́ ẹ tún pin fẹ́ lòmíì àbí kò yẹ. now nígbà tí Dúpẹ́ Onítìrí àtàwọn ọmọlẹ́yìn tí wọ́n ṣe tí wọ́n ṣe ń jọ́ Arise TV wọ́n pe bàbá Bánjí Akíntóyè wọ́n pè wọ́n ẹni tó sì à ń kọ́ program yẹn ọmọ Yorùbá ni ẹni tó akọ program yẹn ọmọ Yorùbá ni báwa náà bá rí àwa náà mẹ̀ tó jẹ́ mi ò ní dárúkọ àmọ́ inú mi bàjẹ́ nígbà tí mo wo interview yẹn mo sì gbà fún bàbá Bánjí Akíntóyè gbogbo ẹni tí ń bá ń bá wọn bú bàbá yìí tó sì jọmọ Yorùbá tòótọ́ ẹ jẹ́ kó páyà Ọlọ́run gbogbo ẹni tó bá ń pe bàbá yìí lálábòsí tàbí tó ń bá wọn sọ pé bàbá yìí ó sọpọ́tò olóṣèlú ni ó kó yín lọ bá Tinubu ẹ jẹ́ kí tọ̀hún bẹ̀rù Ọlọ́run bàbá yìí mọ ohun tó ń ṣe ó mọ ohun tó fẹ́ ó mọ ohun tó jà fún bàbá yìí mọ ohun tó fẹ́ ó sì dúró tì í judiciously passionately without fear or favour from anybody bàbá yìí fi tọkàntọkàn dúró ti nǹkan tí wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ kí Yorùbá kò lóko ẹrú interview yẹn pẹ̀lú bẹ́ẹ̀ni tó jẹ́ interview bó ṣe bó ṣe frustrate bàbá yẹn tó ẹ mọ press now wọ́n á fẹ́ yọ wọ́n á fẹ́ yọ ẹ̀mí kúrò lára èèyàn wọn á ti ọ̀rọ̀ bọ̀ ẹ́ lẹ́nu bí bàbá yìí ṣe bọ́ ṣe frustrate ẹ̀ tó he still stood his ground bàbá Bàjí dúró ẹsẹ̀ méjèèjì pé ntí mo fẹ́ rèé ntí Yorùbá rán mi rèé iṣẹ́ tí wọ́n rán mi rèé ipò tá a dúró lé lórí ni to the extent that ẹni tó interview wọn gan mọ̀ pé bàbá yìí ka oṣù àwọn ìbéèrè kan wà tẹ́ni yìí béèrè tó jọ mọ́ pé ó fi bàbá yẹn ṣe ẹlẹ́yà àmọ́ bàbá ò jẹ́ kó fíríkì òun bàbá yẹn dúró tán ti pátápátá gbogbo ọmọ Yorùbá tọrọ ò tí ì yé àánú ṣe mí ojú ta mí fún yín kí n tó play fídíò yẹn kí n tó play fídíò yẹn màá fẹ́ ká gbọ́ ìwọ̀sí tí àwọn Fúlàní fi ń lọ àwa Yorùbá àtútú tí wọ́n lọ pa ní àwọn Ìbàràpá méjèèjì nílùú Ọ̀yọ́ ìgọ̀gàn la rí tá à ń sọ tẹ́lẹ̀ àmọ́ eléètò burú jáì àwọn Fúlàní tó wà nínú ìlú wọ́n sì ń lọ pa àwọn Yorùbá díẹ̀díẹ̀ wọ́n ń pa wọ́n silently táwọn èèyàn mọ̀ wọ́n kàn déédéé rí i pé àwọn èèyàn ń dín àwọn èèyàn miss àrà àwọn eléyìí àṣé fúlàní tẹ̀lé wọn wọ́n bá ń lo oko a wọ́n síbẹ̀ silently tó bá ń lo odò a wọ́n síbẹ̀ silently títí táṣìírí wọn fi tú nígbà táṣìírí wọn tú àwọn àmì wá síbẹ̀ àwọn agro rangers àwọn civil defence wọ́n wá síbẹ̀ kódà àwọn oníwèé ìròyìn wá síbẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ bànújẹ́ ọkàn fún wa pé a ò rẹ́nikẹ́ni tó rìpọ́ọ̀tù kéèsì àfẹnitẹ́mi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ tẹ́ni tó ṣẹlẹ̀ sí lẹ́ni tó ṣojú ẹ̀ tó sẹ́ǹdì voice note ẹ̀ máa gbọ́ ìsinmi àtàwọn pictures yẹn ara mi bù máa ṣọ́ ń gbà tí mo gbọ́ ààrí nínú newspapers kankan àdẹ̀rí káwọn agbófinró sọ ń pa ẹ̀ irú condition tá a wà rèé àwa Yorùbá everyone knows that we are the mercy of Fulanis bí ó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ yín sà tí ó ṣẹlẹ̀ sọ́dọ̀ yín mà á jẹ́ yín wà níbi tí ò sí Fúlàní ni kí làwọn ò tí ì rí kí lójú ò tí ì rí tán eléyìí làwọn bàbá yẹn rò papọ̀ làwọn ọ̀dọ́ náà rò papọ̀ pé ẹ gbọ́ bápá ọ̀bà ṣe ká bápá ọ̀bà ṣe ṣán ẹ̀jẹ̀ aka lórí. bájọṣepọ̀ ò bá dán mọ́rán mọ́ ẹ jẹ́ kó ní kálukú máa lọlé. upon all wọ́n frustrate bàbá yẹn látara interview tí wọ́n ṣe mo wo interview yẹn inú ń run mí báyìí bọ́tẹ́ kọ́kọ́ jẹ́ ká wo lára ìyà tí wọ́n fi ń jẹ Yorùbá àti ìdí tí Yorùbá fi exist pé restructuring kọ́ self-determination total eh, totally kí Yorùbá kú láàrin Nàìjíríà láfẹ́ mò ń bọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ yìí. ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá mo kí gbogbo nínú ìkànnì pé akójúmọ́ akójúmọ́ mọ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àtìgbà díẹ̀ orúkọ tèmi ò yí padà kọ́mínísọ́lọ́ lálẹ́ ìnáwó alága ọ̀dọ̀ Ìbàràpá aṣojú ìgbìmọ̀ gbogbo Ọ̀yọ́ state eh, ah ẹ̀kọ́ ń ṣe ọmọ Yorùbá o ẹ má bínú mo ṣe pòtò ọ̀rọ̀ yìí o tẹ́ pé àwọn Fúlàní bá ní irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state Ìbàràpá tẹ́ pé bí ọmọ Fúlàní ló bá ṣẹlẹ̀ sí gbogbo newspaper gan á gbé torí àwọn sójà ayé yìí wọ́n wá síbẹ̀ àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn ó wá yà mí lẹ́nu kó má wá sí newspaper kankan tó máa ṣó gbogbo sí ìyẹn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe pa ọmọ Yorùbá tó ń bẹ̀ yẹn bó ṣe pa ọmọ Yorùbá tó a kàyéfì ló jẹ́ o wọ́n dẹ̀ ń wọ́nú Yorùbá wọ́n dẹ̀ ń pa Yorùbá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tán fi eliminate Yorùbá àkíní yìí ó ó bà mí lọ́kàn jẹ́ aláboyún wà nínú àwọn tó pa oríṣiríṣi àwọn èèyàn náà pa táwọn fúlàní yìí pa àwọn ọdẹ ìlú try àwọn èèyàn wa àwọn kọ̀mándà wa ní ní màyà nílẹ̀ ní làlátẹ̀ ìrúwà wọ́n gbìyànjú àwọn ọmọ mi kan náà bíi mélòó bí mo sẹ́ǹdẹ̀ sọ́hùn but kò sí ọ̀dà láti bí force kò dẹ̀ tún sí anything but àwọn tágbára àwọn tágbára ká la send àwọn ọmọ wa tán lọ join wọn wọn ò rí wọn o ṣùgbọ́n àwọn tí ọlọ́run ní kí wọ́n rí wọn lé wọn lọ wọ́n lé wọn lọ wọ́n padà sá lọ ní gbogbo àwọn sójà yẹn kò síṣẹ́ kan tá a lè sọ pé pàtó báyìí níṣẹ́ táwọn sójà yìí ṣe gbogbo àwọn èèyàn yẹn pátá ni wọ́n pa ọ̀gbẹ́ni dókítà tó wà ní màyàgò gan ló kó ìyàwó ẹ̀ kó àwọn ọmọ ẹ̀ kó gbogbo wọn tó ń gbóhùn náà tó sá mọ́ wọn lọ́wọ́ ọ̀dọ́ náà dókítà níbẹ̀ àwọn fúlàní dẹ̀ ti lùbẹ̀ pa àwọn fúlàní gangan gangan wọ́n ń gan nǹkan ṣe ju yorùbá lọ torí gbogbo hospital yẹn fúlàní ló ń tọ́jú fúlàní ló fi ń tọ́jú so òun bọ́ lọ́mọ lọ́wọ́ ìyàwó ẹ̀ kú sínú oyún lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ tí àwọn ọdẹ tí àwọn ọlọ́pàá ti lọ tí gbogbo wọn ti lọ tó ń ti kókó àrùn tó ń rí ló ṣẹ̀ tún wá yan àwọn èèyàn wa ń bẹ̀ lóye tó wá ràn wọ́n kódà ó ti kókò níyàn àyà báyìí àwọn èèyàn wa lónìí kan máa bá òun ṣọ́ ilé òun ní màyà ó ṣẹ̀ wá bẹ̀ wọ́n ó ṣẹ̀ wá bẹ̀ wọ́n ó ṣẹ̀ bẹ̀ àwọn bọ́ọ̀sì wa tó àmì àwọn kọ̀mọ́dà tó àmì ẹ̀kọ́ kan jọ kó òun wòkú ìyàwó òun lọ wọ́n bóun wá tó bá tiẹ̀ ti kún gbòkó ẹ̀ wá làwọn bọ́ọ̀sì wa ṣẹ̀ tó wá bọ́ sínú igbó ní ọjọ́ kẹta kọ́ nìyẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọ́n ti padà rí òkú aláboyún yìí so but ó wá yà mí lẹ́nu àwọn social media wa àwọn media sì wa tó máa gbé gbé bí gbogbo nǹkan yẹn lọ́yẹ̀ kó máa gbé fúlàní ló pa àwọn yorùbá báyìí o táwọn ọmọ yorùbá tó bá wá pa fúlàní méjì tó bá pa ọyọ kan ìbọn ńláńlá ńláńlá làwọn fúlàní fi ń ọpẹrẹtì tó ń pa yorùbá díẹ̀díẹ̀ yìí o tó bá kábọn ṣàkàbọlà lọ́wọ́ lásán ọmọ yorùbá lọ́wọ́ ó dogun ó dọ̀tẹ̀ fúlàní ni ipo fúlàní ládájọ́ fúlàní eh, sọ́rí ọmọ yorùbá gan ni ó tún jẹ́ ipo ọmọ yorùbá ni ó jẹ́ ọlọ́pàá kọ́mọ yorùbá gan jẹ́ ọlọ́pàá wọ́n á tún máa tako yorùbá náà síbẹ̀ náà ni pé wọ́n ti pààyàn àwọn fúlàní ń fi sísítẹ́ẹ̀mù ìran yorùbá báyìí wọn ò rí nǹkan kan sọ so mo rọlé yìí màá mo bẹ̀ yìí màá gbé fọ́tò àwọn èèyàn yìí màá gbé wọnú ilé ń bí torí gbogbo wa kọ́ la lórí social media ẹ̀jọ̀ tó rọ̀ lọ́hùn ẹ̀yin àdúgbò ẹ̀yin aláṣẹ ló kàn nìyí ẹjọ́ mo bẹ̀ yín bọ́rọ̀ yìí ṣe ń ká mi lára ni màá gbé wọ bí tuntun bá gbé wọ bí bóyá ká padà gbé lọ sórí ìfẹ́ lódùn bọ̀t kí gbogbo àwọn èèyàn fi lè rí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ burúkú ètò ìṣẹ̀lẹ̀ kó sì má sí àwọn mídíàǹsì wa káàkiri nílẹ̀ yá àti òkè òkun ká má rí nǹkankan kó má rí nǹkankan tó sọ ń pa ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe le tó àìtí ẹ̀kọ́ sí provision náà ó kọ́ jẹ́ ohun tó kọ́ ba ẹ̀mí nínú jẹ́ torí àti bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta ọlọ́run ní jẹ́ kókùn kọ́ wọlé nísìnyí tipátipá la fi ń rẹ́pà tipátipá la fi ń rí síìdì o tipátìkùnkùn so ìgbà tó lùwà mí dẹ̀ ti ṣe ohun tó ń fẹ́ kán ṣe aláyé ò ti rí but kò sífẹ̀ẹ́ nílùú màyá òun ni tó ń méjọ́ tẹ̀ ìfẹ́ ò sí gbogbo ohun táláyé yẹ kó pọ́n rí wọ́n fi give order they don't do it mo pe àwọn èèyàn tó wà lọ́hùn ẹ ṣe fídíò ẹ ṣe báyìí lọ bá àwọn ọba kan tẹ̀lé sá lọ ọba kan tó dúró gan sef kò sífẹ̀ẹ́ láàrin wọn dáa sọ. So so ọlọ́run àbá wa ṣe o ọlọ́run ọlọ́run ọba yóò ràn gbogbo wa lọ́tún gbogbo ó ní enough owó so because eléyìí ó ṣojú sú èmi o nílẹ̀ yorùbá báyìí báyìí báyìí o ó ní agbára o wọ́n ní agbára tó gbèdán fún ọmọ yorùbá yìí o paríparí ẹ̀ wá ni pé ẹ bá rí i pé nínú fídíò yìí wọ́n mú àwọn ọkùnrin mẹ́ta kọ́ nìyẹn àbí mẹ́rin tó ń mú wọn sílẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn nìyẹn o so àwọn àwọn èèyàn wa ti sọ̀fèè lọ́jọ́ màyà níbẹ̀ yá bí ọjọ́ kẹta ọjọ́ kẹrin lọ́jọ́ ọjà yẹn àwọn wa ti sọ̀fèè wọ́n ṣe rí traces nìyẹn intelligent wọ́n ṣàlò tán fi mú àwọn yẹn bọ̀tú ojú ayé ni ojú ayé torí mi faramọ́ rárá bó tilẹ̀ ń kójú ojú ayé tó tọ́ pé báyà pé wàhálà ojú ayé ló jẹ́ torí gbogbo wọn yẹn náà ó yẹ kí wọ́n ti lé wọn padà síbi tán ti ń bọ̀ ojú ayé wọ́n ti hàn dùn fún ọlọ́pàá wọ́n ti hàn dùn wọn fọlọ́pàá o báwọn ọlọ́pàá ò ṣe ní fi wọ́n sílẹ̀ gbogbo evidences ń bẹ lórí fóònù wọn tó ti yé gbogbo evidences ń bẹ lórí fóònù wọn owó tó wọ́n tó ní owó tó ń bá lọ́wọ́ wọn bóyá bíi two million three million tó ń ti pín wọ́n bá lọ́wọ́ wọn lórí fídíò wọn gbogbo evidences yẹn wà lọ́wọ́ wọn tó ti yé àfihàn tí àrídájú fún mi pé àwọn gọgọgọ náà ṣiṣẹ́ yẹn wọ́n fẹ́ wá wọ mọ́tò lọ́jà màyà ń bẹ̀ ni wọ́n fi mú wọn wọ́n ti dàpọ̀ mérò bọ̀dà abúlé fúlàní kan bẹ níbẹ̀ rẹ́bí information tá a gbà tó jẹ́ pé ńbẹ̀ gangan gangan gan làwọn kìíní yìí ńbẹ̀ gangan nítorí kidnapper ní fúlàní yẹn tó ti yé kidnapper ní fúlàní yẹn o so ńbẹ̀ gangan gan abúlé yẹn kò jìnnà sí màyà ńbẹ̀ ńbẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ burúkú yìí so kọ́lọ́n gbà wá ńbẹ̀ ni o àwọn mẹ́ta yẹn sì wọ́n ti wà lọ́dọ̀ àwọn fúlàní o ọ̀dọ́ríà kọ̀mándà ọ̀dọ́ríà kọ̀mándà barapa ń bí central ńbẹ̀ náà kó wọn lọ àwọn tó ti lè o bí wọn ò ṣe ní fi wọn sílẹ̀ ó dọwọ́ ẹ̀yin mídíàǹsì tó ráhùn iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe fún wa ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. àwọn bàbá Bánjí Akíntóyè dìde wọ́n kọ lẹ́tà sí Tinubu Your Excellency ẹni tó jẹ́ predecessor ẹ̀ àti kọ lẹ́tà sí tẹ́lẹ̀ o a ò gbé sí látẹnu ẹ̀ a kọ lẹ́tà mi as a reminder torí continuation of government lẹ́wà yìí àtúnwákọ reminder letter sẹ́yìn náà o wípé a ní Yorùbá ṣetán láti lọ ohun tó yà mí lẹ́nu ni pé èmi ò rí tẹ́lẹ̀ èní ni mo tó rí wọ́n á rí fídíò tí wọ́n ti pe bàbá Bánjí Akíntóyè sáàrin ní Arise TV tí wọ́n ti interview bàbá yẹn gbogbo tí wọ́n bi bàbá yẹn pátá ọ̀rọ̀ tó frustrate bàbá yẹn ni bàbá yẹn jó ní sùúrù èèyàn ó dẹ̀ dáa mo kí bàbá yẹn o tó bá jẹ́ irú mi ni màá ti fàyà wọn tipẹ́ a lot of people ni wọ́n ń gbé wá sórí Arise TV tó jẹ́ kó máa padà àwọn àlejò yẹn máa padà láálí wọn gbẹ̀yìn ni nígbà tí wọ́n bá bi wọ́n léèrè àwọn frustrating questions àwọn ìbéèrè tó jẹ́ pé ó lè doríyàn rù tó lè dànù bíyàn nígbà tó bá bi wọ́n léèrè àwọn yẹn á yíwùn padà sí wọn live program wọ́n á yíwùn padà wọ́n á sọ̀rọ̀ sí wọn wọ́n á dẹ̀ bínú pò lórí channel wọn bẹ́ẹ̀ bàbá bá jẹ́ akíntóyè ò ṣe bẹ́ẹ̀ bàbá yẹn dúró bá wọn ta ni bí mo ń sọ̀rọ̀ yìí fídíò yẹn tí mo wò ń bà mí nínú jẹ́ wípé coordinator program tó jẹ́ moderator fún interview yẹn yorùbá ni yorùbá ni but àwọn òbéèrè àti body languages tó ń ṣe sí bàbá yẹn kódò tó stage kan kò jọ pé ó fi bàbá yẹn ṣẹlẹ́yà lórí pé bàbá wà diaspora bàbá ò lè wálé bàbá yẹn dẹ̀ mèsì àwọn nǹkan tí ò tí ì yé àwa yorùbá ni pé púpọ̀ nínú wa ò tí ì mọ̀ pé àwọn bàbá yìí ti ń lọ tiwọn ìjà yorùbá ni wọ́n ń gbé ṣé ká ṣe sùúrù ká máa wò kí fúlàní máa pa méjọ méjìlá ọgbọ̀n bọ́ ṣe ń pa yìí nílẹ̀ yorùbá agbọ́tí náà ti ara wọn àwọn ara wọn ní <coughs> bẹ́tàwátà kìí ṣe tá kìí ṣe fúlàní tá àtọmọ́ wọn tá a kì í ṣe nọ́tánà tá a tán mọ́ wọn kí ni ká ti pé tiwa tí wọ́n tún wá gbé ìyà yẹn wá sọ́dọ̀ wa tí wọ́n fi ń jẹ wá àwọn èèyàn dẹ̀ dìde wọ́n wò pé well solution to this problem is ẹ jẹ́ kẹ́fíbọ̀dì máa bá tiẹ̀ lọ àwọn ìbéèrè tí ò ṣe gbọ́ sétí ni wọ́n ń bi bàbá yẹn ṣùgbọ́n bàbá bá jí mo lẹ́nìí lẹ́nìí ah mo wà confused pátápátá pé bàbá yẹn ka oṣù lóòótọ́ he knows what, is, what he wants he knows how he wants it he knows when he wants it and he knows what the whole Yoruba land wants. wọ́n dẹ̀ sọ wọ́n sọ̀rọ̀ jáde wọ́n wùwẹ́ tó matured wọ́n wùwẹ́ tó wà well educated wọ́n wà comport wọ́n compose ara wọn wọ́n well well deliver interview i was totally impressed bó tiẹ̀ ti hùn kó jẹ́ pé the way tẹni tó ń bi wọ́n léèrè ṣe ń béèrè inú ń bí mi kálọ́mọ yíbò ni tàbáwúsá tàbí fúlàní i wouldn't be surprised but yorùbá although everybody has right to use our own opinion and it's not compulsory that what i support you should support it we have different ways different perspectives. tá a fi máa ń wo sàkún ọ̀rọ̀ oníkálukú ló ní so ọ̀nà tí man coordinator yẹn tó fi wo ọ̀rọ̀ yẹn ọ̀nà tiẹ̀ nìyẹn àmọ́ ọ̀nà yẹn àwọn the way tó fi béèrè it was very very annoying but bàbá yẹn ka ó ṣòwò because it got to a stage bàbá yẹn ń fohùn sílẹ̀ pé even if you support Nigerian government I will still stand by my word and we are not against the government we are asking for our right kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá ń tà ń ìdí tá a dẹ̀ fi fẹ́ lágbára Ọlọ́run fídíò kejì tẹ́ máa wò lénìí tàbí lọ́la màá gbé reason at advantages tá a máa rí nínú yorùbá nation máa gbé jáde bóyá ọlọ́run àti ẹ̀mí kọ́ ọmọ yorùbá wò káwọn náà lè yí gà láti jà fún pé no yorùbá nation yẹn la fẹ́ because àwọn ọkọ tá a fẹ́ enjoy yìí ti pọ̀ jù and baba made them to realize that and to confirm it that àwa o tá a dúró tòdodo o will never take that kind step tí Dúpẹ́ Onítìrí take Mm-mm. that we Yorubas the greatest nation among Africans that we are we are never violent we don't ask for things with violence Ah, àwọn tó ah a kì í fi jàgídíjàgan béèrè nǹkan a dẹ̀ kì í hùwà páàlì bàbá yẹn due to gbogbo tutan Fúlàní yìí pa it is imperative for us to go ó ti dandan kí yorùbá lọ bàbá yẹn mọ tó fẹ́ dẹ̀ dúró tì even while he was frustrated he still said what was on his mind ẹ má jẹ́ kí n bà wá lákòókò ẹ jẹ́ àjọ débẹ̀ kájọ wo interview yẹn káwọ kí ló sọ mbẹ. We started a movement for the liberation of the Yoruba nation from Nigeria. under existing laws of the international community. People don't seem to recognize that. There is a law, the United Nations Declaration of the Rights of Indigenous Peoples permits every nation that wants to separate from the country that they, uh, they belong to now to do so. But you have to do it peacefully. That's a provision. You cannot say because you want self determination for your nation out of a country, uh, you want to destabilize the country, you want to break down the peace of the country, you want to attack the laws of the country. No, that's, that's not allowed. The movement that I lead is, a, is, a, is an intellectually sophisticated movement, disciplined. and no member, not a single person in the entire movement, and we are in the millions all over the world. We are in the millions. Not a single one of us will do what uh, Mrs. Abiola did, what Onitiri did. Not a single one of us. She was entirely, she and her people were entirely on their own. They are not part of us and we are not part of them in any way. uh, our struggle for self determination has been pursued peacefully. We started in 2019, and this is 2024. That's roughly five years now, slightly under five years, and we have no record of violence. In the year 2021, in the middle of year, uh, 2021, we launched a number of rallies, public rallies, the first one was in Ibadan, and it was very large. Uh, about 1.2 million people were present in that rally. And we thought, oh, we, were do- we had done well. But then we moved to Abeokuta, and people in Abeokuta were much larger in number than the ones in Ibadan. And we went to Shogo, and from there went to Akure, and uh, went to Ado Ekiti. In Ado Ekiti, the crowd was the largest ever. About 3.1 million people clogged the streets of Ado Ekiti for the whole day. And in all of these mammoth rallies, nobody misbehaved. Nobody behaved in an unruly or unlawful way. The police didn't have to caution anybody. The police did not arrest anybody. Nobody was wounded in any way. It was a happy rally. Well, Prof. Young people, educated young people clamoring for their own country separate from Nigeria. That's entirely lawful. Well, Prof. Uh, there is entirely a report. Entirely under the law. Prof, there is a report in the paper. And so, and so nobody, and so nobody, and so nobody was arrested. And nobody can be arrested in such circumstances. Well, Prof, uh, there's a story in the papers today. That's who we are. Well, Prof, there's a story in the papers today saying that you, as a leader of the Yoruba self-determination movement, as now you have now written to President Bola Ahmed Tinubu to say that Yorubas would like to break away uh, from That's, Nigeria through negotiations. Do you think that uh, President Tinubu will sit, will allow his government to sit at a table with uh, some Yoruba people saying they want to break away from Nigeria when Section 2 of the Constitution says that Nigeria is indissoluble that and indivisible. Is, that's what the law of that's what the Constitution of Nigeria says. But the, the law of Nigeria also, part of the law of Nigeria says that self-determination is a legitimate right. Well, because when the United Nations passed the, uh, the, the declaration, Nigeria was a signatory to it. Nigeria brought the law, that declaration to the National Assembly. The National Assembly approved it, and the President of Nigeria signed it. That made it part of the law of Nigeria. The same thing with the Africa Charter of, of uh, peoples, of human and people's rights. But Prof, sir. The President of Nigeria brought it to Nigeria, took it to the National Assembly. The National Assembly approved of it. Then the president signed it. That makes it a, a part of the law of Nigeria. But, but and courts in Nigeria have declared, have made the statement that fighting for self-determination is not unlawful in Nigeria. So uh, uh, we are not doing anything unlawful. But sir, uh, and we have no reason to want to stop it. But sir, uh, correct me if I'm wrong. The same Nigerian constitution says that even when we sign international covenants and conventions, it becomes law in Nigeria when it is domesticated. Now, you are an Awoist. You were part of the uh, Awo movement and all of that. Awo, the late sage, wanted self-determination in the constitution, 1916, 1963. He never succeeded. And not, the Nigerian constitution does not uh, allow anybody to say they want to break away from any part of Nigeria. So I, I don't know. I mean, you are the teacher uh, of history. The law, the, the, the laws of Nigeria allows individual Nigerians or groups of Nigerians to advocate for self-determination for their people. That's, that, that cannot be contradicted. The laws of Nigeria allows peoples in Nigeria to advocate for the self-determination of their people. Well, I'm, I'm not That's the law. Well, but I'm and that's why when we went on, that's why when we went on rallies and uh, so on, nobody could arrest any, any one of, our, uh, of, of those boys and girls. Well, but because they were acting entirely lawfully. Okay, Prof. No, listen, there is a, in, in this kind of situation, after the, uh, after the folly and the criminal folly uh, by uh, Onitiri and the others, there is a, there is a natural uh, reaction. And people are now uh, saying that Nigeria, uh, are now saying things that are really not true about Nigeria. The laws of Nigeria allow Nigerians to fight for the self-determination of their people peacefully. Well, I'll try and check. And uh, Yoruba people who are fighting peacefully for the self-determination of uh, the Yoruba nation from Nigeria are doing it absolutely lawfully. But do you have any expectation that uh, President Tinubu uh, will sit down and negotiate for the Yorubas to leave Nigeria when he is himself a Yoruba man. My, that, that, that is the business of the president. He will do what he thinks is good for the country. We will do what we, is, we think is good for our own nation from Nigeria. And nobody is uh, disputing the fact that we Yoruba are being destroyed in Nigeria. Last night, only this last night, crowds of young people called me from somewhere in Oyo State that Fulani people had invaded their village and uh, had, had scattered the whole place. We cannot continue to live like that. If anybody thinks that a people like the Yoruba people will continue to live like that, you are deceiving yourself. You may pander to the to the to the constitution. You may pander pander to the uh, to the authorities of the land, but you cannot You cannot twist the truth out of existence. That's the thing. You cannot say you do not know that the Yoruba people are under pressure in Nigeria. You cannot say that Yoruba people are not being killed and, uh, and killed in Nigeria. You cannot say that uh, that a group of young men did uh, an estimation of how many Yoruba people have been killed. They think it's up to about 29,000. You can't put that way. So why are our why are some people behaving as if you're pandering to the government and pandering to to uh, uh, yeah to the government to, to, to the authorities? Uh, negates the rights of other people. It doesn't. Well, no matter how much you pander, you can't tell me, oh, is President Tinubu going to sit with, with us? And so it's his duty to sit, sit with us. That's his duty. Well, the law says so. Well, we write a letter to the president. It is his duty to answer us. And to, yeah, he can say, no, what you are asking for, I won't grant it. But he has no right to, say. he has no duty to tell us, I will not answer your letter. But sir, you it has a duty to answer our letter. You, you raised the same issues under the Buhari administration. President uh, Buhari uh, did not uh, just ignore. Yes. He went after Sunday Igboho and uh, he showed that uh, his government would not allow any kind of challenge from anybody, whether Yoruba or Igbo. Why would uh, President Tinubu uh, listen to you, even when you said the you were not interested in the election? That, uh, yeah, the president can say that as much as they like, but the president cannot unilaterally change the law of the land. That's the truth. The president, it is the duty of the president to say, oh, my, this country, I will preserve its unity. that's okay. That's nothing wrong with that. But that does not negate the lawful right of the people of Yoruba land or whatever part of Nigeria to seek for their self-determination. But Prof, there seems to be some confusion we don't among quarrel the with, Yoruba we don't quarrel, We don't quarrel with we don't we don't we don't quarrel with the president for saying uh, nobody can, should uh, should want to, uh, uh, to should want to break up Nigeria. So it's fine. That's what the president is supposed to be saying. But we who know what is happening to our people who think that the answer is to get out of Nigeria, we have a right to put it to the president and to put it to the world. But, That's all. But there seems to be uh, some confusion in Yoruba land. I see that maybe perhaps the generality of the people uh, do not feel as passionate about self-determination. And secondly, there is all kinds of positions. Afenifere is talking about restructuring. You, you are talking about self determination. You don't know this. You don't know. You don't know the nature of the Yoruba society. You don't. Most of the young people, and they are the majority in Yoruba land, want their, the self determination of their Yoruba nation. That's the truth of the matter. That's what is keeping the movement going. And they are also doing so in the diaspora. Yoruba young men and women all over the world want their own country, separate from Nigeria. You cannot deny that. No matter how much you want to pander to the government, you cannot deny that. But That's the truth. But anyway. The important thing, however, the important thing, however, and I'm surprised that you are not talking about that, is that the Yoruba people who are fighting for self-determination are telling the world and telling themselves that they will do it only peacefully. We are Yoruba. We, we, we know our status in the world. We know our status, status in the black world. We do not want to destroy the peace of, of Nigeria. And we do not want to bring difficulty into the lives of any other group in Nigeria. But we want to get out of Nigeria. That's, that's it. Well, Prof, you were a strong member. And you're not talking about that. You are, you are, you are, you are, you are asking me questions. You are asking me questions as if uh, what Onitiri did has the, has the support of uh, the majority of Yoruba people want self-determination. It is not true. Well, Prof. She has a small minority of uh, a, a section that is, uh, that is ready to do illegalities. A year ago, they went and attacked a radio station in Ibadan. and so on. Now this year they are attacking the entire government of Ibadan and so on. Ah, no. No, no, but we, we have never sent anybody to go and do that. And we do not, uh, we do not support it or encourage it. And we think it is criminal. Prof. You and so, so if, they get, if they get punished for their criminality, we have no objection to that. Prof, you, you are a strong but you member. You cannot, because of them, generalize opposition to self determination. You cannot. Well, Prof, you are a strong member of the uh, Unity Party of Nigeria, also a very strong member of Afenifere. Afenifere is talking about restructuring. You are now talking about self determination. What is the difference, eh, you know, in these two yes, ideological yes, positions? Yes, yes, our, our, yes, our fathers in Afenifere are doing the right thing. Talking about uh, restructuring so that we can go back and live our own life the way we used to live it prosperously. They're doing the right thing. There is nothing wrong with that. But we, another group of people, larger in number than they, are now saying No, self determination is the answer, not, not restructuring. Why? Because when you restructure, you are still in Nigeria. And the people who are coming and disrupting your life and destroying your farms and killing your women and raping your mothers and, and, uh, and, and uh, daughters and so on are still Nigerians. They still have a right to come to Nigeria. The only final solution to that is to separate so that you have a separate Yoruba country where we can make our own laws and so on, where to which we admit only people we want to admit. So nobody can claim that they have a right to come to our land. They don't have such a. But as long as we are in Nigeria, no matter what restructuring is done, they still have the right to come to our land and do the things that we are doing. Nobody is talking about the fact that most Yoruba farmers have been driven from the, their farms. I am not hearing that. I'm hearing only about government. I'm not hearing about people. You are not talking about the fact that most Yoruba farmers have been driven from their farms and that the Yoruba nation is in danger of famine upon famine upon famine for years and years to come. You are not talking of the fact that the Fulani declared war on Nigeria on the 24th of January and 26th of January and said that Tinubu is not our president. We are going to Axo Rock. We will, uh, we will take over the seat of government there and we will use and we will use this place to organize a, a, a, the conquest of the rest of Nigeria. You're not talking about that. You are not talking of people who said, nobody, no Fulani man must be arrested for the bomb in Ibadan. If you do, you will have bombs in every town in Yoruba, in, in, in, in Nigeria. Nobody is talking about that. Nobody is talking about the sheer insult of living in a country where some people are treating the government like that. You are talking about, well, about, about uh, Onitiri and so on. you are why do our well prof let me ask you this self-determination you are, you, you are recommend entitled, you are entitled to your opinion you are entitled to your opinion but what i'm saying is that your opinion rigorously avoids the truth rigorously well prof avoids we, the truth nigeria as uh, onigo teacher told us in his uh, research on ethnic nationalities in Nigeria has over 300 ethnic nationalities. Will you recommend self-determination to all the other ethnic nationalities in Nigeria for all these those, nationalities those, to break those, away? Those who want it have, those who want it, don't ask me a general question. I am asking for self-determination for a nation, the Yoruba nation. There are about 60 million people in Nigeria. and uh, uh their, their territory is large enough to be a, a large country. So that's what I'm talking about. Any other nationality in Nigeria that wants self-determination is free to, to ask for it. I'm, I cannot come and ask for self-determination for nations that are not mine. No. Well, well Prof, as we have this, uh, we're having this conversation. You are in uh, Cotonou, Republic of Benin. Not too long ago, after Chief Sunday Igboho returned to uh, Nigeria, uh, one of your spokespersons, uh, Mr. Gani Alagbaka, I think, uh, said that uh, uh, Professor Akitoye will also be coming home very soon. How soon, Prof? Yes, I'm coming, I'm coming home. It's, it's my prerogative in life to decide how I move. Yeah. Certainly. That's but, my right. But are you very... Or I, or, or, or would you want or would you want, because of your support for Nigeria, also limit my right to move as I like? The Prof, are you very optimistic that one day this vision of self-determination for the people of Yoruba land will come to pass? It will come to pass. Well, it will come to pass. Nobody can stop it. Well, on that note, I would like to thank you very much. And we are not hostile to any government. We were not hostile to Buhari. We were not hostile to Buhari. So why should we be hostile to our own man who is president? It's our boy. It's our, it's our son. It's, it's our brother. Only, uh, you know, so we cannot be hostile to him. We were not hostile to Buhari. We sent a message to Buhari. Buhari uh, told his people that election was coming. He didn't have time for, to answer us. And so they didn't answer us. All right. Uh, but elections are not coming now. And we want the president of Nigeria to discuss with us. Uh, president Buhari stood up in the United Nations General Assembly in 2016 and 2017 and said, Self-determination is the legitimate right the inalienable right of every nation in the world. He said that. He even said at some point, it is immoral for anybody to, to forcefully deny self determination to any people. So people ask him, what about the people, the, the uh, uh, indigenous people of Biafra who are asking for their nation? He said, If, if the people who are asking for Biafra would do it peacefully through a peaceful organization, then we, the, the Nigerian state, will have no other option than to discuss with them, to negotiate with them. Wow. Oh, yeah. You, you, people don't know these things, or people refuse to know these things because they want to, uh, to, to, to appear to be supporting the government. But this is not a question of supporting or not. Uh, we are not. We in the Yoruba self-determination uh, movement, we are not opposed to Nigeria. We are uh, to Nigerian government. We don't oppose our people who are ruling us. No, but we think the time has come when a nation like the Yoruba must take its freedom and create its own kind of country where our people can live the way we used to live under Chief Obafemi Awolowo. That's what our people want. They don't, you know, we don't hate anybody. We are not hostile. Even the Fulani who are coming and killing us, it's very difficult to get Yoruba people to hate them. You cannot preach hatred of another nation to, to Yoruba people. You cannot. It doesn't happen. It is not in their blood. So they don't hate the Fulani, they don't hate their uh, Igbo, they don't hate outside, they don't hate anybody. They just want to get out and go and live their own life the way they know how to live it. That's all. That is, or that was, okay, that is Lashimarkin. Baba Banji Akintoye. Àwọn ni wọ́n sọ̀rọ̀ tẹ̀ ń wò wọ́n In the interview Ti, wọ́n be bi wọ́n léèrè lórí lórí ọ̀rọ̀ Yorùbá one will have seen it in that man that he really knows what he's saying he knows what he wants he know what Yorubas is leading what they want but unfortunately for every one of us for ẹ jẹ́ kí n wo percentage mo lè gbé sí some larger percentage of your Yorubas most especially the elite among us wọ́n sì ń rí i pé ẹ. Eh, ìjọ yín ẹgbẹ́ yín ẹgbẹ́ ẹ̀yin ẹ̀yin ìlànà ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ẹgbẹ́ ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ́lẹ̀ gbòòrò ẹgbẹ́ ẹ̀yin wọn ò mọ̀ pé ohun tó máa gbà wọ́n lọ́wọ́ kú òjijì àtàwọn fámìlì wọn ni tí bàbá yẹn ń jà fún àti tí Sunday Igboho fẹ́ kúlé lórí wọn ò mọ̀ wọ́n ti gbàgbé ẹni tó jẹ́ coordinator yẹn I still repeat it the man is a Yorùbá in out inside out yorùbá ni ẹ wo bí àwa ọmọ yorùbá ṣe dá ẹni tó ń sọ̀rọ̀ tó jẹ́ coordinator yẹn ọmọ ìran ẹ̀ mélòó ló ti ríṣẹ́ nàìjíríà tó jẹ́ graduate ẹbí ẹ̀ mélòó àwọn ọmọ haúsá dẹ̀ ríṣẹ́ káwọn tó ṣe tán wọ́n ti ríṣẹ́ fúlàní wọlé wá pa wá sóhun gan safe ẹni tó ń béèrè yẹn the the group you are leading yet everybody ò ti accept wípé àwa yorùbá tí oníkálukú táwọn bàbá yìí ń jà fún yìí ẹ̀tọ́ àwa yorùbá ni àwọn èèyàn ò tí ì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ especially the elites among us we yorùbás ọ̀pọ̀lọpọ̀ ò tí ì accept that oyè tó kara àwò ń kara ẹdẹ wípé àbùkù tó kan ẹnìkan ti dànkó ohun tó dé bójú ọ̀pọ̀lọpọ̀ tí accept kò dé bá mú ṣé bóun ni gbogbo wa ò fẹ̀dọ̀ lórí òróòro mọ́ yẹn ẹ wo torí pé ó jẹ́ president Yorùbá ẹ wo báwọn Fúlàní ṣe ń bó ṣe ń jáde bó ṣe wá threatening ẹ̀ bàbá yẹn sọ mọ́rọ̀ torí pé ó jẹ́ Yorùbá ni coordinator yẹn ń fi lérí àyè ó fi bàbá ṣe lẹ́yà pé you wrote such letter to Buhari Buhari declined that Buhari does not even after for you instead he arrested Sunday Igboho hmm. lẹ́nu ọmọ Yorùbá ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn pé bóyá sensitization programs ni ò tí ì tó ní o. Ti, bóyá àwọn èèyàn rò pé tout làwọn tó wá díẹ̀ thank god ẹni tó bi léèrè ọ̀rọ̀ yìí professor ni ṣé ká lórí ẹ̀ ò pé ni ṣé ká ní kò mọ ohun tó ń ṣe ni ta ló máa lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wò bí tàlùbọ̀ ṣe ń kó wọ̀ yìí àwọn òyìnbó ló ta yorùbá fún fúlàní àwọn òyìnbó tó kó wa papọ̀ ni kíkó wa papọ̀ kan náà fi tà wá o ṣùgbọ́n gbígbé ìjọba fífún fún fúlàní ni wọ́n fi tà wá nígbà tá a fẹ́ gba independent 1960 ọ̀dẹ̀ nídìí tán fi ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ní target nígbà tá a ti ṣe regional tá a ti wà ní regional lòyìnbó ti mú agbára tó wà lọ́wọ́ yorùbá ni wọ́n ti mọ̀ pé ìgbéjọba fún yorùbá àwọn ò ní ráyè ṣe ń tán fẹ́ ṣe ńlẹ̀ yòó ní nàìjíríà mọ́ bíi kí wọ́n máa gbá wa kán kó àlùmọ́nì wa lọ kán torí páwọn làwọn colonize wa àwọn làwọn fún wa ní independent kí wọ́n sì máa pàṣẹ ní nàìjíríà wọ́n mọ̀ pé gbogbo nǹkan yẹn ní possible mọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì for any country tó colonize any country in Africa wọn ò fẹ́ total freedom for Africa o fún country yẹn irú ẹ̀ ní France ṣe tó fojú but UK àwọn àwọn European tó colonize àwa àwọn ṣe tiwọn lábẹ́lẹ̀ ni France ṣe ti ẹ̀hàn àwọn ṣe ti wọn lábẹ́lẹ̀ wọ́n make sure páwọn fún wa ní independent wọ́n fún wa ní republic ṣùgbọ́n they are still controlling us underneath underground they make sure we are never independent they make sure we are totally dependent on whatever is coming from their own country wọ́n make sure pé gbogbo nǹkan tá à ń jẹ tá à ń mu tó à ń lò tó ń jẹlẹ̀ sí wa wọ́n make sure pé àwọn làwọn ń control ẹ̀ látọ̀dọ̀ wọn that is why ti tomorrow dọ́là hàn la máa pariwo nígbà wo lẹ ti gbọ́ pé náírà hàn ó affect àwọn rí rárá o bẹ̀ dọ́là hàn affect àwa is dọ́là àwa ó legal tender ṣé dé dọ́là ní kọ́rẹ́nsì tá à ń ná lẹ̀ Yorùbá ni rárá bọ́ torí pé àwọn tó colonize wa gbogbo nǹkan ni wọ́n ti ṣe pé ká má lè free that was why tí wọ́n fi gbéjọba fún Awólọ́wọ̀ ló fi jẹ́ Fúlàní tàfà balẹ̀ wà náà gbé fún wọ́n lágbára tó wà lọ́wọ́ Yorùbá wọ́n ní tún tí Awólọ́wọ̀ ti pa wọ́n mọ̀ pé the capability of this man is stronger than theirs wọ́n mọ̀ pé má yí ká ó ṣòwò tá a bá gbéjọba fún a liberate nàìjíríà tó pátápátá kúrò lọ́wọ́ wa kò ní jẹ́ ká ní access sí nàìjíríà bá ṣe bó ṣe yẹ ká ní wọ́n wá wọ àwọn wo ni sùfáyò àwọn wo làwọn ọmọ lè máa control wọn gbé fún fúlàní ẹ jẹ́ ká jọ wo fídíò tí mo fẹ́ fi hàn wáyé ẹ̀yin kan lè ti rí tẹ́lẹ̀ bẹ̀kẹ́ ẹ gbọ́ àṣírí táwọn òyìnbó ìfẹ̀nu ara wọn tú kẹ́ ẹ gbọ́ àṣírí tó tú nínú video yẹn lórí kini reason tí wọn ò fi gbéjọba fún Yorùbá ní 1960 to an African television station for decades. <laughs> this is something we have looked forward to for such a long time, and we are so happy to be here. Thank you. Mr. Arrowsmith was a young, bright, and principled Oxford University graduate who was recruited by the colonial office and posted to Nigeria. He took his final, uh, final examination a year ahead of his class. He also married Mrs. Carol Smith, whom he met while they were both at Oxford University. Together they went to Nigeria, where they had their two children. Mr. Arrow Smith, you were featured in a program uh, recently by BBC Radio 4 uh, titled Document, and that was hosted by Mr. Mike Thompson. You were alleged that the British government rigged the first and most important election in the history of Nigeria in 1959 in favor of the North. Am I correct? Yes. How long were you in Nigeria for? From 1955 to 1960. And we were based in Lagos. I was on the staff of the Department of Labour. I was largely occupied with employment problems, all the employment exchanges, and statistics and international reports and was kept pretty busy. I was also stationed in Lagos in charge of the capital and the port. I was the port labour officer as well. And I also devised a port labour scheme and later a social security scheme, which was one of the first in Africa, which guaranteed workers some income after they'd finished work it was a, a providence scheme. As I say, it was called the National Providence Scheme, and I was very proud to have put that on the statute book. I was going to ask you what your role is. You've mentioned three important. Is there any particular name given to your office while you were there? Just labour officer. I was a labour officer, a senior civil servant, I only intended to stay in Lagos initially for two tours of duty. Although, because of this conflict with the elections, there, was, uh, there were difficulties. Actually, government wouldn't let me leave the civil service they were determined that I should stay in the civil service after my two tours. And I was offered very considerable incentives, including a knighthood, to stay and work for government. Primarily this was because I had access to state secrets. I learned, and the Governor General himself confirmed this to me, that the elections were rigged, contrived. The intention was that the North should rule Nigeria. Even in 56, the Northern leaders were very proud and were saying if they couldn't run Nigeria, never mind elections. They might not join Nigeria. They might leave. And we all thought, well, how would they survive? There were no industries. There's not a great deal of agriculture, some groundnuts in the north. This wasn't very practical at all. And then it was, the Governor-General seemed to be thinking that the North couldn't, even if it won an election, rule Nigeria by itself. The, the South wouldn't stand for that. So there had to be a partner, either the Igbos in the East or the Yoruba in the West, to team up with the North. What he didn't want was for the two southern parties, the Igbo and the Yoruba, to team up to form the government because he believed the North wouldn't tolerate that and talked about leaving the Federation. So as I learned, in a small way at first, but very rapidly I learned about the election fixing and as I say, this was confirmed to me by the Governor-General. He actually said that he wanted me to know the truth because he wanted me to know how much trouble I was in. You mentioned statistics, you were collecting figures. Yes. Is that for labor and unemployed people only or general? primarily, but obviously my interest was in the population of generally. Nigeria. Yes, and Awolowo, the Yoruba leader, leader of the action group, yep. and Chief Enaharo, they too, other people were saying, where are all these millions of people in the north? Where are they? We're going up there to campaign. We want to know, you know. And um, you see all these, you know, thousands of miles of not very developed countryside, and yet the northerners are claiming that uh, their voting registration figures are larger than in the south, you know, larger, far more people up there. Well, actually, if you went through the Igbo land, you know, Enugu and that, you saw lots <laughs> and lots of people. If you went to Ibadan, uh, again, Ibadan teeming, you know, with millions of people. But we didn't actually see many northerners, and obviously not many northerners at that time came to Lagos. So this did arouse suspicion. Now, the Europeans, you know, not stupid, we are watching what's going on in Nigeria, and we too are beginning to feel there's something not quite right here, that maybe the elections are not going to be as straightforward as they're meant to be. Nigeria was being described as the showcase of democracy. And it was expected that the nationalist leaders would win through. But actually, when the election results were uh, announced by the Governor General, before the vote was even in, he didn't vote, didn't count for that, he didn't wait for that. I have to tell you, the British were counting the votes. And the British cannot be trusted. They look after their friends. Loyalty is the big thing for the British and we were friends with the emirs of the north. We looked on people like Inaharo and Awolowo as rather dangerous people. They might even be communists. That's ridiculous, <laughs> actually. They couldn't mm. be hmm. communists in a thousand years. But this was a sort of thing that was being said. And we were, uh, Europeans, are getting a bit worried about all this. It wasn't quite the honest, straightforward election that we were hoping for? Apart from uh, Professor Anderson and Dr. Patrick Wilmot that supported your submission on the rigged election, there were other people who also served in the colonial office uh, in your days. I mean, who opposed to this uh, submission? initially, I was um, uh, uh, warned of what was going on by my senior officer, a Major Bunker, I didn't know. And I knew that uh, the Governor General had directed me to take all the office staff of the Ministry of Labour to help Chief Okoti Ebo in politicking in Warri. And this was most irregular, and I refused to do this. Having refused an order, I know what the drill is. You resign. I resign my post. That is the proper thing to do. What they did then was rather devious. They persuaded me to withdraw my resignation, and when I did, they sacked me. It didn't go through, but they, I thought this was a bit low after I'd resigned and was prepared to leave the country. This was not very nice behaviour. They later withdrew this uh, and said that I had been of some service to the state and actually commended me for what I had done and said I would, could leave Nigeria with splendid testimonials and we shook hands on this. And this was done with the recognition of the Deputy Governor General, Sir Ralph Grey. And then I left Nigeria the first time and took up a job as a personnel officer, a very big job, with the Esso refinery. And then government came after me, declared that I was a traitor, and I had betrayed the British people, ought to be imprisoned. And I lost that job. And then they came to me again and said, it's all been a big mistake. Dreadful mistake. I'm a jolly decent chap, you know, Oxford chap. And they put me on a plane straight back to Nigeria where I'd make up for the time I'd been away. There was a great deal of good work for me to do, and we fell for this. We shouldn't have gone back, but we did. Now, um, if you recall what you said about the role of the Governor General and the attitude of the British government in particular uh, regarding the fear that Awolowo, Okutiebo, and the lot of them from the south are dangerous is there a particular reason? why, why the fear from the British government? Is it that they don't want to release or relinquish Nigeria? They still want to they control wanted, Nigeria? They knew that the North would do as they said after independence. If it had any, the North would just, because it was their habit, they were, they liked the British, whereas the nationalists were an unknown factor actually, on the, when they took the flag down and hoisted the Nigerian flag, not one of the major nationalist politicians was there. They weren't even on the platform. This was incredible. These were the people who had sought independence. The people in the north didn't want independence. They didn't want the British to leave. So this was a farce. And for most Europeans who were very close and watching this, we were disgusted. We thought this really had been manipulated, this election. It was unworthy. It was unworthy of the British people, this. This was no honest, straightforward thing that you would expect Britain, the mother of parliaments, to do. This was cheap and low and criminal. And I opposed it. And I opposed it then, and I've opposed it ever since. And I'm telling you the truth. And I was warned, if I told you this, this state secret, my life could be forfeit. Earlier on, you said the British government wanted the North in alliance with either of the southern uh, yes. uh, region, either with the Yorubas or with the Igbos. But uh, I mean, with, with, without which they yeah, cannot. They, they, can't do it this. rule the country. The problem was that a Walla, was a highly principled man. Okay. You didn't talk to a Walla about squalid deals and fixing things. A Walla was not that kind of person. If you read his books, this man was a world statesman. And his young lieutenant, Chief Enaharo, was brilliant, absolutely brilliant. However, they did do a deal with Zik, Dr. Azikawe. Okay. From the East. Dr. Azikawe, there was this big problem in Nigeria. It's the same big problem in America and in Britain. How do you get funds to fight elections? The candidates in Nigeria had no money, but they did have marketing boards which were a kind of semi-nationalized industry. And they borrowed money from the marketing boards. But there was a suspicion that Dr. Azikwe, who has formed his own bank, the African Continental Bank, was actually bankrupt. But he was borrowing very large sums of money from the marketing boards and not necessarily repaying the, the loans. Mm. We knew this. We had a great secret service. All the politicians' phones were tapped. All the politicians' mail was opened. Everything that any major politician did in Nigeria, we knew in hours. We watched. We knew all that was going on. Are you saying, in essence, that Dr. Azikwe took money. He was blackmailed by the British to do our bidding. We told Dr. Azikwe that he could go to prison if if an inquiry was carried out into his bank and his financial circumstances. However, we would not want to be vindictive if Dr. Azikwe was cooperative in helping forward the plans that we had made in the best interests of Nigeria. Dr. Azikwe has nothing in common with the northern politicians. He, he loathed the northern politicians. But Dr. Azikwe went north and did as he was told. And what he was promised was this. The real power, effective power, would be in the hands of the northern emirs. However, it would look great if the president was Dr. Azikwe and he was given a field marshal's uniform and an admiral's uniform. He asked, please could he have a row of medals? For, but they said, well, no, that wasn't, that was a bit difficult, you know, to get the medals. So when the ambassadors started arriving, he was known to be asking people from foreign countries, you know, perhaps they had a medal <laughs> for his uniform. We thought this was terrible, but it was said that this happened. He was very vain. And he, for a time, he functioned as the first the Governor General, and then when Nigeria became a republic, as the president. But he had no power. And when he did try to tell the army, he said, I'm the field marshal, the army has got to do with this. They said, hey, you're just a ceremonial figure. You have no power. The Prime Minister, Balewa, gives us our orders. So there was a feeling then that there was going to be trouble. And then it was because the Awolowo and the Action Group had become the official opposition. What we British wondered